بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسألكم الله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alùsáwà àgbà olùfẹ́wà olùsìfẹ́wà aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ ọba náà bí látàwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà tọ́láwọn òbí wa àtàwọn alùsáwà àtàwọn ọ̀gá wa kíra káàfin sí dánilẹ́kùn ní òwúrọ̀ ọjọ́ òní náà ni ṣẹ́rù mọ̀sá ìlú jahiliya kíra fàdáwa muhammadu abu wahab kírabawa sọ́ọ́lì bin fawzan bin abdullahi al-fawzan ti ṣẹ́rù rẹ̀ ní ń kọ́ alẹ́kọ̀ọ́ ń pa ṣe sí àwọn aláìmọ̀kan ìrí jahiliya àbí ṣe sí àwọn tẹ́kù wọn mọ̀kan wọn tọ́nu láǹkọ́ wa ọlọ́dún kó yíwájú bá ti sàlàyé lọ láti ṣẹ́ tó tóbi jọ nìyẹn kìríkà rẹ̀ ìgbàkejì lọ bí ẹ kíkà gbọ́ yẹ kádà kìkì ṣe kálẹ̀ máa pòkì sí kọ́lọ́mùsọ àti ọ̀rọ̀ fún ọlọ́ba wá àti fásọ̀n relation of alison náà yọ̀wá ilọ́fà ní thirteen fourteen of January mo bá bẹ́ẹ̀ lọ káàdì máa bẹ̀rẹ̀ mẹ́láti sí lọ kẹ̀tì bíá eleven twelve ní ẹ bá mo dé ìsìn ní ọgbọ́n sí sátọ̀dọ̀ àti sunday thirteen fourteen àbí eleven twelve ní twelve thirteen àbí eleven twelve ni ó jẹ january lẹ́yìn náà àwọn aṣíwájú wà lóko tó bá súnmọ́ bẹ̀rẹ̀ bí a máa ṣe ti wà ní àwọn lóko tó bá súnmọ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ twelve thirteen ni twelve thirteen ni Saturday eleven àárọ̀ twelve òun náà eleven twelve yasuwa jẹ́ twelve abisation jẹ́ twelve fifteen alẹ́ wọn ti àti láàárọ̀ fa alùsùnà ọ̀jẹ̀ mọ́ra wọn ti tiwọn ní kí ni asuwa wọn ti wọn ní alẹ́ friday àti àárọ̀ saturday àwọn afẹ́lẹ́sì ti tiwọn ní alẹ́ saturday àti àárọ̀ sunday ó di wa kọ́lọ̀ wa kó mú sàtọ̀ àgbà náà lọ kò sí láì ṣe náà kọ́lọ̀ ọba kó sàánú kọ́kànlẹ́ sẹ́ẹ̀sì fún ọlọ́ọ̀bà àwọn afẹ́lá àdúgbò yàrá àwọn ìṣòwò tí wọ́n wọ́n ronú ìlú kan bá tún mọ́ eré àbẹ̀yìn ó di ẹ láti ṣe aṣọ́wà jùlọ ọlọ́run sì gba àti gbogbo ẹ̀nà ọ̀rùn ọlọ́ọ̀bà tí à ń kọ́ òun náà ni títí jahiliya tí a fa ń kọrọ fún wa pàtókè ní kábínà sí àwọn ìṣẹ́lẹ̀ ọjà ìléyà ẹ̀kọ́ mọ́sítàtì rọ́bì àwọn ṣùgbọ́n òòlù ẹ̀kọ́ nọ́mbà 74 làfáàfẹ́ kọ́ wa láàárọ̀ dàwọ́tù um náàtù ilà dọ́làl ìmọ̀ ìpèsè sọ́nà àmì àwọn àjà ìléyà àwọn kìfèrí jọ́hùn ìmọ̀ àpèsè sọ́nà àmì àwọn arínú àwọn tó ń náà tó دعوتهم الناس إلى الضلال بغير علم وما قوي سنة عن ذلك مولي من قدوان كويسين وما قوي دعوتهم الناس إلى الضلال بغير علم ما قوي سنة عن ذلك مولي من قوي دعوة إلى الله بغير علم هي من عمل الأهل الجاهلية دعوة إلى الله بغير علم لا يجلو هي من أمل أهل الجاهلية أو من تفيع وكفري أو الجاهلية لأن الله أمر بالدعوة إلى سبيله على بصيرة والحكمة والموتى اثناء والجهال التي هي هي أحسن روما بقى في هي أفضل تكسر ونوبة إلى سبيله على بصيرة كلمة تداجو الله يمكن أن يبصير عنه يبصير داجو God knowledge do what you say was sure of it ọ̀nà hekima àti wisdom ọ̀nà tó gbọ́rọ̀ yẹn kalẹ̀ wọ́n mọ́ ìta asana àti wà ti dáa àgbàdáàlì ti lọ́sí ìdáyìnà àti kàmfà ìfọ̀rọ̀ wíọ̀rọ̀ tí wọ́n tó dáa wọ́n pè nù wọ̀táyé dáwà ní ọdíwà kéèyàn bá yàn kiri kàmfà àti yẹn kan ní ọgbọ́n mọ́dìjà ọdíwà kásìkò ìfọ̀rọ̀ wíọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí dẹ̀rù báyìí báyìí kọ́ báyìí ní báyìí ní غير ذلك جبال تعمق وجهك جاك شيبو أما أبورا وامي اللي يوبان يقول يودا يودا يا أزياد كمينو هو الجدال بالتي هي في الأحسن أو رؤيباني رؤيبان رؤيباني وما إلى ذلك قل يوا فلو أري دعوتهم الناس إلى الضلال سلام الجاهلية ثم أكثر من سنة عنه حيث رقيب الناس في مخالفة الحق wọ́n máa fi àwọn ìlú kò láti pa òdodo sí òde inú àwọn mùsùlùmí ní aláwọ̀ pé wọ́n mọ̀ dodo àwọn máa pa àwọn ìlú láti pẹ̀lú bẹ́tì látàlá walladhina kafaru ọlọ́wọ́ bá sàn lọ pé kí ni kàlà alladhina kafaru alladhina amanu àwọn akẹfẹ̀rí wọn sọ́rọ̀ mú ní kìkì ó di ọlọ́mọ sọ̀wánú ọlọ́ọ̀bà ó ní ayẹ ibẹ́ wọlé ní ìgbàbà ń gbé ó di ń jọ ọmọ àwọn ìṣàwọn ìbí ìpá àgbọ́ ẹ̀mọ́ ní ó di mú ní àwọn tó ní pàwọn ìwọ̀n pàwọn ìbí ìpá ẹ̀ àwọn tó ń tẹ̀lé wọn wọn kó wíjì mi ọ̀dà tó wẹ́gbẹ́ wọn wà jẹ́ náà náà fúnmọ́ wúlì nìyí sáwọn ìjà rẹ̀ ti wà lọ́sọ́ wá ní tẹ̀sà aláyé àwọn tó ń ṣe magician ń tẹ̀yí wọn lọ́ngbà míì tó ṣe ìgbàjú òní rí àràmà tó bá sọ ní tẹ̀síà ẹwà lọ́wọ́ àlùjẹ́ náà tán tó bá wà padà di èèyàn mọ́ olùdáná olùtẹ̀síà láíláí ni ó ní ìwà ọlọ́mọdé ọlọ́mọdé àti tẹ̀síà ọlọ́ọ̀bà tí wọ́n lẹ́yìn tí mo ti tẹ̀síà yìí ọlọ́ọ̀bà mo dáàtọ̀ náà yìí ọlọ́ọ̀bà náà ẹ̀dọ̀ ó na ọmọ ìlà ṣír ọmọ pè wọ́n ẹbọ lọ́la haram tahari min halal ọmọ pè wọ́n ti kó máa jẹ́ halal di haram ما تكون بك عبريد يعني كمدك ما تكون جدع حليل الحرام حسن ما تقول كل شيء حرام ودي حلال وإلى التحريم الحلال جاته وما صديه والتحليل حديه وما صديته يجاري حجة وإن حجة وكذلك تشغل بدعة كذلك تشغل حرام ẹgbẹ̀ni hujja ló bá kàbírù ẹgbẹ̀ni hujja jìbìtì ẹgbẹ̀ni hujja jìbìtì ẹgbẹ̀ni hujja ẹ máa ní kúndé ẹni lómi ìdáni haram torí mo sọ pé ṣe wà lọ́kì àwọn bídà tẹ̀ ń bá fàǹkan kà náà ìgbà ìwọ̀n òjá àwọn bídà gidi gan tí wọ́n yẹ síra o ọ̀rọ̀ yẹn fi búyẹ́ díẹ̀ yẹ̀ díẹ̀ wọ́n máa mú àwọn ẹ̀rí wá fún yìí ní ìfọ̀rọ̀mọ́tẹ́ kì í àbídà ẹ̀ ẹgbẹ́ ti bídà o ọlọ́mọ sọ̀rọ̀ ọlọ́mọ náà يدعونهم دعاء الله دعاة الجلال أولي أول بكسنا منهم والدعاة إلى الحق هم الذين يدعون إلى ما أنزل الله سبحانه وتعالى وإلى ما شرع أو دعاة إلى الحق هم الذين يدعون إلى ما أنزل الله أجابوا له في القرآن أجابوا له في القرآن أجابوا له في القرآن أو ما تقصدوا أن تقصدوا عليه tẹ́gbẹ́ tó ń pé ilẹ̀ máa ń lọ láwùn ní ẹ̀yí kùrán nìkan ni àti súnà ní ó dé yìí ṣe máa yẹn ọmọ mi gbogbo tó ń kalẹ̀ ya di ayé àlùfíṣẹ́ wọ súnà kí ni ẹ̀rí tó náà sọ kùrán kalẹ̀ yìí súnà kalẹ̀ ni mo ní àlùfíṣẹ́ wọ súnà sílẹ̀ ẹ̀rí ipe ọlọ́run sọ súnà kalẹ̀ ní ẹ̀ta mo ní ilẹ̀ máa ń lọ láwùn ọkọ̀ tó ti di pé tó kalẹ̀ kùrán èmi wá ní ilẹ̀ àlùfíṣẹ́ wọ súnà sílẹ̀ ẹ̀rí báyìí ẹ́ kí lẹ́rí pé ìjọba ìsọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ hmm, kí lẹ́rí ayà ọ̀rán ìpẹ̀lẹ̀ ọmọ ìfẹ̀lẹ̀ òdí rárá ò léyìn tó pé ìpínlẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ náà ìjẹ́ òkè ìlúfò in huwa illa wáríwá ó dé ìjáde sọ yẹn ọmọ yẹn ti kọ̀ fún ìfẹ́lú ẹ̀ bá ayù ni ó dé ọlọ́run sọ ìkàrẹ̀ náà وإلى ما شاء عزيزة تكون من دعاة الدلالة اليوم أظن في أبسيون أدوانا بدوني الذين يدعون الناس إلى شرك أو لنكم بسنة يبقوا وإبادة الأدرحة والقبور ما يحاول ما تسوى وكمان سعري أجيب سعري موسى سعري وسيو لله وما قورا أبو يكاد وما نتفع به وما صور به غير ذلك ومين تقولون يقول ما طواف وما سعري لا تدري له ó ní wa gbogbo ilé yìí ìṣẹ́kù ní tó ní àwọn mùsùlùmí a àwọn ilé ìrọ̀ bọ́rọ̀ ọlọ́ọ̀bà ní sọ bọ́rọ̀ àti ìṣẹ̀lẹ̀ àmì ìlọ́kọ́lọ́ kọ́ láàánà òwúdà ti nà àìjọsìn fún eid ẹgbẹ́ mọ́tí àrẹ mi ní àìjọsìn fún o àwọn ìdílé náà wáyé pọ́lọ́wà mọ́sí ìgbàlẹ̀ ní àìjọsìn òṣìṣẹ́ bá ń gbé sàwọ́dí àwọn ọba kó bá sọ ọ́rẹ́ sàrẹ̀ àwọn afghan wọn fi ní ìdájà kì í sílẹ̀ wọ́n lè sọ́lá mọ̀tẹ́ sàlámà alaikum warahmatullahi ya rasulullah sàlámà alaikum ya bàbá kan sí dèk sàlámà alaikum ya mìíràn mìíràn mìíràn kọ̀ọ̀kọ̀ ọ̀rẹ́ máa dúró tàbí àwọn olùkọ́ kíkà ọ̀rẹ́ máa dúró wọ́n lè ọ̀nì kíákíá àwọn afghan dúró báyìí wọ́n dúró báyìí kó lè ní kẹ́kẹ́ kí ni irin tó ti dé kí ni rẹ̀ tọ́gbìlà rẹ̀ lẹ́kẹ́ tọ́ ara ọ̀ ọkàn lọ kan ọkọ̀ muhammadu rasulullah abubakar siddiq ọkọ̀ umar bin khattab salamu alaikum ya rasulullah ọkọ̀ salamu alaikum ya rasulullah abubakar siddiq salamu alaikum ya amiral mu'minin umar bin khattab ọkọ̀ ya ọba bí wọ́n kọ́kọ́ jù ẹ́ ẹ̀yẹ ọ̀yọ́ ọlú ànẹ́bí bídú ànẹ́bí wọ́n tó di níwájú dúdú ọmọ ìdèrí báyìí ọ̀dọ́ ọ̀dọ́ kéèkó dídú ànẹ́bí. adéyẹgẹ abẹgẹni ọlọmọdé àbọrọ yìí ọlọ́run ti àtàwọn ọba máa wò ní ó ní ọlọ́run ti sílẹ̀ wọ̀tí kọ́ wa ó ní yẹwà lọ nìyẹn ìlà

ìkúrẹ́ sílẹ̀ gan bí ma jíjáde ní ìsinmi gáàdé ọ̀pàdé ìgbàǹkà ọdún ìtọ́kọ́ wọn ti àwọn adé yẹn tí láti mú abẹ́ sí kúrò ìgbó tó máa ga àti ìgbà sọ̀rọ̀ ní ní tó máa gbégún irú ọ̀yá irú yẹra ní ìfúnlẹ̀ fáwọn fẹ́ yé ọ̀yá ọmọ ìlà zalik ọ̀súndé ọmọ ìlà zalik ìgbélé ẹgbọ́n gbogbo sí ẹ̀yà ọ̀gbẹ́lá àní ọdún yẹn wọ̀lọ̀kọ̀fọ̀ ọ̀ṣẹ́rẹ̀kì orí ẹyin ọlọ́mọba àtàrí kàdúnà ọlọ́mọdé kò kìlà máa aláàbí wọ́n tún dá ọ̀rẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di wà ọlọ́mọ sọ wa mi. ويدعون الناس إلى إباعة إباحية والفسوق والعصيان من كون لازم تعون كم عون تجاه حرام لكو قد نكون زبا فسوق وسوقي وعصيان في السيف kánibà kíríkàníbà kíríkàníbà kan ń pè ní kíríkàníbà dé náà ń pè kánibà kan ń pè kí ní kí bẹ́ẹ̀ gbogbo náà iye òtà náà ni ó ìṣèbàjẹ́ zìzì náà ọmọ ìlà dalek oye federal government náwó sí yẹn lọ́pọ̀ náwó sí hajj wọn lè náwó sí hajj àmọ́ wọn lọ mílíọ̀nù tí wọ́n ná lórí kánibà burúkú náà sí yẹn ojú òtì wọn ojú òtì wọn láti náwó sí kánibà àmójú òtì wọn láti náwó sí Islam sídà kó wọ́n náwó fún sídà kó lè náwó fún àwọn ìjọba ní afárama àmọ́ wọ́n lè náwó sí kẹ́ńtà ọlọ́ọ̀bà mọ́sọ̀wánú ọlọ́ọ̀bà mọ́sọ̀wánú ọlọ́ọ̀bà nípa ọmọ náwó yẹn ọlọ́wọ́ ń bèrè lọ́wọ́ nígbà kẹ́mọ̀ bu ọmọ náwó yẹn wọ́n lè wé oyin dì ní ẹ̀ sọpọ́tù wọn náà ẹ̀ máa gbẹ́sẹ̀ múra oyin dẹ̀ gbọ́n mùsùlùmí àbí nígbà kẹ́rẹ́ àdúgbò. ọ̀ṣọ́ agbáraná lọ́wọ́ subhanahu wa ta'ala minhum ọlọ́wọ́ bá kìlọ̀ kìlọ̀ fún wa ká sọ́ra fún wa min tariqatihim àti ojú ọ̀nà wọn yìí qala ta'ala ya ayyuhal ladhina amanu in tuti'u alladhina kafaru yaruddukum ala aqabikum fatanqalibu khasirin ọlọ́wọ́ ni ẹ̀yìn gbọ́dọ̀ tó tẹ̀lé àwọn kìfìrí wọn yí padà lórí ẹ̀sìn yín padà bí ẹni tó kù fún وقال تعالى يا أيها الذين من تتقوا من الذين أوتوا الكتاب رجوكم بعد إيمانكم كافرين بقول له لا نوى وعاد الكتاب اليهود في النصارى رجوكم بعد إيمانكم كافرين وقال في الإيمان إيماني كي كي كي كي كي كي عبينيا بفرق سبحان مسلم يفعل هو مثولة هذه أسألوه كلمة اللي بيتوقع عليها أو أتلاقيه àwọn ẹwẹ àwọn alùpùpù àwọn christian ló yẹn wọn fẹ́ gbà ẹyin yí ẹbọ tẹgbà yìí ti bàbá rẹ ni wọn gbé wọn pé kí ní iye súnmọ́ ara sí lẹ́yìn náà ìjọba mùsùlùmí ọ̀fẹ́ àwọn wá ń fẹ́ àwọn ń fẹ́ ilé ìjọba wọn sàn mùsùlùmí àwọn tó ń dúró àwọn bàbá ayáwọ ìkọ́wọ́ kò báyìí kò sí sáyẹn náà sáwọn ọmọ bàbá yẹn lẹ́sìn àwọn àwọn bàbá bàbá yìí bàbá yìí yónú wọn àtàwọn ọ̀dọ́ wọ́n dúró dé wọ́n dẹ̀ gbogbo wọn lọ sọ pé lọ́n kí fẹ́ni lọ́kọ̀ wa kó bá san lẹ́sà rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gùd kí wọ́n wà jìbìtì àjíjìmá kí wọ́n máa ti ìyáwó ìyáwó sẹ́ẹ̀k ó bí wa ọlọ́mọ sọ wá nù ọlọ́ba náà ọlọ́kọ̀ wa kọ bá àwọn náà lẹ́sà rẹ̀ òun náà fi ní ogun káwọn zàáwọn ìgbìyànjú ọ̀tún lódò gbé kúlẹ̀ ọlọ́fún omi ò wọ́n lè wò tó ní sí ọbẹ̀ rí dáwọn tààwọn ìdí ìbànú yẹn tí wọ́n lè mú wọn tí wọ́n ti wọ́n mọ́lẹ̀ yà lọ òru gbà náà wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti kọ́lé fún wọn gbogbo tàbí wọ́n da ìkólé lórí gàgà tí wọ́n rin kùsà àbúkù kan ó kùsà. àkọ́kọ́ tó débẹ̀ ní sọ́lọ́ wọn bá fẹ́lẹ̀ sáré ó gbé lọ sí ẹ kó gbé lọ síbi tó ń kọ́ agbárò kọ́ agbárò tó ń dúró àwọn òkúta kó fọ́ kó fọ́ kó fọ́ ìgbà ọlọ́ọ̀bà kó bá tó bá ẹlẹ́sìn àti kó bá wà pẹ̀lú kó bá tó sọ́nà náà kí náà rí lọ́jà rẹ̀ yá ayọ́ lẹ́bìnà àmánù ìjìṣẹ́ ó fẹ́rẹ́ kàmí alìmọ̀ lẹ́bìnà òtùl kìtà ìpàkẹ́lẹ́ àwọn tó fún kíra àwọn yahudu àti nasara ẹ̀rù dúkùn bára èyí náà nígbù káfírin wọ́n sọ èdè kìfìlẹ̀ yìí máa nìyí kàrà tààlà bùláyà kẹ́lẹ̀ òun ilẹ̀ náà àwọn ẹ̀yẹ́ wọn kò bìtì náà nìyí والله يدعو إلى الجنة على أن يكون إنسان جنة اللهم قدم ولوبا قدم الجنة لوبا وقال تعالى وإن تطيع أكثر من في الأرض بالدرجة والوريد يدلوكم يدلوك عن سبيل الله مو سبيل الله لوبا ومن دورتين يتبعون إلا ظن سبق لكم وأقاموا دائما تلي يدعون وإن هم إلا يخصون إلوان وانقع فقالوا أبو شاء وانقعوا بيه ويكونوا كونوا شيء كلا قالوا kí wọ́n gbé lọ́wọ́ àwọn tí wọ́n pọ̀ báyìí no fẹ́rùmọ̀ majority ọdún wà ilẹ̀ oríṣi kan wà ó ní ẹwà sọ́jú òní ìfásitì òsì nílẹ̀ mú sọ́jú òní mo ní pé wà ní ìlú ìjọba kí ló pẹ̀lú múra yìí àwọn ọkùnrin lọ bá rí títà kan ló yọ pẹ̀lú ìjà àti ìkọ́ ó sàmúra ẹ̀rọ fún yọ́lá bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ mi ó ti tẹ́yìn ẹ̀sìn ìsọ̀rọ̀ ẹ̀fún mi púpọ̀ náà ló èkó máa ti kó ọmọ gbọ́n mọ̀ lẹ́kó máa ó bí wa ó lọ sí ìdúmọ́ta ní ìbútẹ́rù ọkọ̀ oúnjẹ àwọn àjọ tó wà lórí bíríjì ni wọ́n máa ń wọ àwọn èrò sálẹ̀ owó òde kùnrin tàbí ó ní èrò yẹn kúbù táyà káfí wọn wá rí ọ̀hún wá rí obìnrin kan tí ah! wọ́n sọ ní o kí òun ẹni kí ni mo àlà tẹ̀lé yìí ó ní ìwà ọlọ́jà wà náà wọ́n lọ ọlọ́ọ̀bà kánú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ń sọ ثم يكون الولدان شيبا a منفطر به أنا واضع مفقولا nípa ọmọ gẹ́ẹ̀kì ọmọ ọ̀dọ́ wildan tó wọ́n fi wípé àbí jẹ́ ẹgbẹ́ tó fà tí wọ́n bá ti àdánsọ́ nígbà kẹ́mà ẹ̀kú tó wọ ádámà àwọn ọmọ rẹ̀ o gbọ́ yí àwọn ọmọ náà kó lọ́mọ jẹ́ndà 99 ni lọ 0.01 kọ́ ẹ̀yìn 0.01 percent ọlọ́ọ̀bá jáwà nù ọlọ́ọ̀bá láàánú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọgbáwọn yẹ pọ̀ kí ni wọ́n gbé lọ́wọ́ kí ni wọ́n gbé lọ́wọ́ ní kẹmàwó kí ni àwọn yẹgbé lọ́dí kẹmàwó ọlọ́mọdé àjà gbé dáadáa lọ́wọ́ lọ́ọ̀bá lọ́wọ́ ni ọ̀kárọ́ta inú pín bẹ́ẹ̀nà ṣùgbọ́n òfin àna kò fárọ̀ aláàtìláàtì mílẹ̀ àlehìm kàdímọ̀ náà àdíyẹ́ ọlọ́run fi àgbà pé àwọn kòfèrí wọ́n ti kọ́ tó lórí onírúurú wọn ìjọ wọn ti fi yín ọmọ ń sábà wà tó jọ wọn dáadó fi ìdáwọ́ sí ìlọ́gbọ̀lá wọ́n gbìyànjú wọ́n gbìyànjú láti pèsè sí ọ̀nà àná ìkólè zamani gbogbo àtò ìkólè màkàrí gbogbo ọ̀nà ọmọ akálà tààlà wọ́n dúró láwùtọ̀ fúlóòrùn duk wani suka yana ya kafire àná àwọn àjòkó kàrádà àwọn wò satellite wọ́n ń sọ satellite kan wọ́n ma ń kọ́ ti dìrí dìmẹ̀ so hussein ìmáàmù haúsá tó wà ní 1000 kọ́ngbà kan mùtí zakaria yawale kan bí lọ́wọ́ àti nílé yẹn pé ẹsẹ̀ wò nìyẹn ọba ní 24 wọ́n ní kí ló 24 wà ní àti lómìnir tó ní kò finish flower tó pè àwọn cia wọ́n dá tẹ̀síṣẹ́ ilẹ̀ láti sọ àwọn sánù bí tẹ̀sí ju mú àyẹn inú finish flower tó lè mú wálẹ̀ kan bí one hour the rest will be three hours kó mọ̀ fi kìkì sí gbágájá ni bí àjò ní ìsìn ní kí ìṣẹ̀lẹ̀ ní àwùjọ ìṣẹ̀lẹ̀ àwọn fíìmù fíìmù táwọn yẹn rí òun bẹ̀ àwọn náà ti rí òun ní ó fi ń nígbà yẹn wá ń sọ ìlè ìlè àtórí millions of dollars tí wọ́n ná lórí program yìí àti jáde kó wá àti twenty four àríwá twenty four àti kékeré kan gbogbo ẹ̀ ọwọ́ àwọn sọ àìpé millions ọ̀sọ̀ bóyá sọ millions just like the advice tó pé wọ́n ti pé àwọn haúsá nínú àwọn ọlọ́ọ̀ba tó wà ń kọ̀pọ̀ kankan wọ́n yàrá wọ́n lè wo fíìmù àwọn Yorùbá yẹn bí à ń kọ̀pọ̀ bí à ń pégede bí kankan ni tí àwọn za òkú ẹ̀sìn ẹ̀mẹ́ ìsàlámù alẹ́gùn kan wọ́n fà wọn náà wọ́n lọ́kà dà ní jọ́ọ̀sì ní ìsìn wọ́n láwọn kẹfẹ́rí haúsá ni wọ́n ti àwọn ará jọ́ọ̀sì wọn bá haúsá ni wọ́n ti tí wọ́n pé wọ́n máa jó gbọ̀ngàn so ká ní pẹ́ẹ́lí ìhùn tàbí kíkan ní ká náà wò lọ́pẹ́ ni òun náà fẹ́ sọ di bí nollywood ẹgbẹ́ bàbá ìsìn fún jọ́ọ̀sì nollywood yẹn ó máa fi ní kẹ́tẹ́kẹ́tẹ́ àgbàgbà kankan làwọn ará kánú wọn lé àwọn tó ń fi sínú ìsìnkú wọn ti wá fún wọn nílẹ̀ bí wọn ti kọ́lá inú ìsìn ọ̀bẹ́ ìrìn àdáyé ọlọ́mọ sọ wá ní ọlọ́ba àwọn kẹfìrí wọn ọ̀kọ́ iṣẹ́ wọn bá ní láti sọ̀rọ̀ yẹn wọn ọ̀kọ́ iṣẹ́ wọn bá ní láti sọ̀rọ̀ yẹn àwọn dáadáa ní ìfúnfáwò yẹn ọlọ́mọ sọ wá alaikum warahmatullahi wabarakatuh